معلم رحيم واحد أحد مهيمن قاهر بالبطش والنقم محيي القلوب وماسيهم ورازقهم حتى الممات ومحيي الدار رمم ثم الصلاة على المختار سيدنا المصطفى المجتبى المبعوث بالظفر والله ما خاف ما يمشي على أثره ومن تقاه نجا والله والله ومن تباه نجا والله والله الحمد لله نحمده ونستعينه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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد ẹ̀kẹta ló bá dá àlùwàlá o.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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله تعالى ọba adánibọ́ni lórí dídásí àti ṣíṣẹ́ wa kù lórílẹ̀ látàrí Islam abẹ́ ọlọ́run ọba àlejò ọlá kó má dá wa sí pé àjẹ́ mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ìṣòdodo àyàfi Allah ọba tí yóò fi méjì délé káfí mẹ́ta lọ tí òfin máa fẹ́nìkan òbí olórogún kò ní ẹgbẹ̀rán ṣe aláfiwé fún Allah bẹ́ẹ̀ ni aláfijọ́ kan kò sí fún un. ó jẹ́rìí pé òun ló rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sí gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ọlọ ó bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad àti àwọn aráalé rẹ̀ tí wọ́n pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ ó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé tó yà wá náà lẹ̀ lẹ́yìn eléyìí àkírá wa ní ti islam lẹ́ẹ̀kan ti jẹ́ àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ lórí ajẹ́njẹ́ tán rẹ̀ tí ń jẹ́ àlùbáríkà tó máa bá gbogbo wa sí. Insha Allah ta'ala a máa tẹ̀síwájú nínú àlàyé tá ń bá bọ̀ nínú Suratu Tawbah. Súra ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú Kùránì Suratu Tawbah aya tí a lánàá ó ní aya fifty one pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú lónìí ní aya fifty two ọlọ́run fi ó fún wa ní àjọyọ̀ rẹ̀. أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم قل هل تربون بنا إلا الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون قل أنفقوا طوعا أو كرها لن يقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا إلا أنهم إلا وبرسول الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون فلا تجبك أموالهم ولا أنفسهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون بالله إنهم لمنكم وما هم مشركون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أسعد يا الله وبقول هذا الشيطان ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọ ìjòyè ráàyè láàánú wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ àjọkẹ́ ayé àṣàkẹ́ àlàáfíà ní àná agúnlẹ̀ sí àyà ọ̀kànlé ní àádọ́ta nínú súra ẹlẹ́ẹ̀kẹsàn-án tí ń bẹ nínú alukur'an ìyẹn ní súra tó sáwọ́bá súra náírà àyà fifty one. bàtà agúnlẹ̀ ń bẹ̀ agúnlẹ̀ sí níbi tí Allahu Ta'ala ti sọ pé ó ń láyé èso ìbànú. أما كتب الله لنا هو مولانا ní fún ní ànábì sọ fún wọn àwọn òun lọ́lọ́ ní kó sọ fún àwọn mùnàfíkì láyìn yòókù àmọ́ wá bá a bú kan ò lè ṣẹlẹ̀ sáwà aburú kan ò lè kàn wá ìnira kan ò lè dọ́dọ̀ wa. Ìlà kan kàtàbà lọ́ọ̀mù lánà. Àyàgbé sọ́nà wọn bá bá ti kádàrá rẹ̀ tẹ́lẹ̀ tó ní ìgbà. Dàbí ọ̀rọ̀ ànábì ìbẹ̀rẹ̀ ọ̀hún àlẹ́ ìsàlám. Ó sọ pé gbogbo ń fẹ́ kó kalẹ̀ nínú àwọn ìlú àwọn ẹni tẹ́ ẹ kó kalẹ̀ nínú àwọn òòṣà òòṣà tó ti pé ìpìlẹ̀ ti jẹ́ àbí èyí tí ẹ fi amọ̀ mọ́ àbí èyí tí ẹ gbẹ́ látara òkúta àbí èyí tí ẹ fi dábínù tẹ́ ẹ fi mọ́ dábínù tí ọmọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ mi àdínkù èso rẹ̀ a máa rọ̀ tó bá rọ̀ wọ́n ò rò pọ̀ dáadáa wọ́n ó ṣù wọn á tún máa fi mọ ìrí yóò tún máa bọ̀ ìyẹn ni ọ̀rọ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu lẹ́yìn tó gba ìsìláàmù tán ó ní tó bá rántí àsìkò tí wọ́n ń ṣe mùsùlùmí nígbà míì ẹ̀rí àdápa òun níbi tó ń wà ẹ̀hún tó bá rí lọ́ọ̀kan yìí kí ni pa bàbá yìí lẹ́rìn. ṣe sí àwọn tí Islam sọ pé áfíríkà yíyà àsìkò àìmọ̀kan àsìkò dídídí pé òdodo ni. àwọn òòṣà táwọn ń ferí balẹ̀ ń fún táwọn ń júbà àwọn ọwọ́ àwọn làwọn iná ọkọ. ẹ̀ẹ̀kejì dábínù èso rẹ̀ ń fi dábínú déètì èso àwọn ò yọ kóró inú rẹ̀ táwọn bá ti wá tó bá ti rọ̀ dáadáa fún làwọn bí máa mọ́. Ebi a máa dé ń gbà mí táwọn ò ní rí nǹkan jẹ. Ó lè ṣe ti òòṣà báwọn ń forí balẹ̀ fún làwọn ò kàn rọra kan jẹ. Iṣẹ́ ọmọ níta rẹ̀ láti fi rẹ̀ láti fi yọ ibi lọ wọ́n sà ọlọ́run làwọn ń ké sí rẹ̀ jẹ yìí kò sì sọ pé káìlẹ̀ mọ́kàn mi létí wọn làwọn ń kán apá ẹ̀jẹ̀ sọ pé lóòótọ́ àìmọ̀kan ní dàmúdà láàyè àbùkùrá lè sọ pé ìlà máa kátàbà lọ kùtánà kí n tọ́lọ̀ wọn bá bá kádàrà rẹ̀ yóò jẹ ìyá kìí àwọn sẹ́yìn tó kalẹ̀ yìí tá a lè fọ́ dànù gbogbo ẹni tí ò bá yé ó yẹ kó yé nílùú àìsàn rẹ̀yìn látọdún tó ti lọ nígbà tí wọ́n fẹ́ sọ ọ̀nà ẹyọ kan wá da alábala méjì fún òtí ẹ̀ sọ́dà wọ́n fi tú wọ́n bá wa ń ṣe ọ̀nà alábala méjì. gbogbo àwọn òòṣà tí ń bẹ létí títì lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà kò sí ní tó kan ọkọ̀ kan tí ń pè ní gúdòsà. nípa àwọn èèyàn ń pè é sìn tí wọ́n pé ẹni bá débẹ̀ tó kù yóò ṣe kíní kan ẹ̀rọ láàrọ̀ sí. wàhálà ìgbà táwọn katapila débẹ̀ ọ̀fọ́n àwọn ìfàyàn òkè ìrìnà tán. ìtọ́jú wa báyìí ni wọ́n fi kó wọn lọ. ẹni tó bá tètè kó nǹkan rẹ̀ ní ìlú katapila wà á tó. kò ṣe bínú ìgbà tí wọ́n ṣe tọ̀wọ̀ ibi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á pèsè bẹ́ẹ̀ kò ṣe é kò ṣe bá a ṣe ń sọ ẹlòmíín ní àkọlọ ah, ṣe tìtì ìtìtì wo níbi tẹ́ ẹ sọ pé kó gbọ́dọ̀ tó kù sí kò tí ó tó kù sí. torí náà ó yẹ kó lé gbogbo wa báyìí àwọn òfè tí wọ́n pè ní tọ́yìntọ́yìn ìṣojú wa tó tẹ́lòmíín lè mọ́mọ́ bá rí nígbà tó ṣe alábòjútó yìí ìṣojú wa ni wọ́n fi kó àwọn.

mo tẹ̀lé sí ìlọ́sọ́ náà tó sọ ní sẹ́ńtàmù tí mo wí mo ní ẹ̀jẹ̀jẹ̀ wá fáwọn èèyàn sọ́wọ́ àwọn ọ̀nà méjì ni èèyàn lè gbà bí èèyàn lè gbà bí rò pé bí ló bá lè gbà bẹ̀yẹn lọ sí bí gbogbo wá ló ẹyọ kan àárẹ̀ kó wọn ẹ̀ ó ẹ̀ ṣé lọ́mọ gbogbo ẹ̀yin náà fẹ́ bá ń gòkè kílẹ̀ mọ́ bí ìgùn agbára tó dàbí kẹ́ padà sẹ́yìn gbogbo ọkọ̀ tó bá kẹ́rù gòkè ẹrù ni yóò mọ̀ dá padà sẹ́yìn gbogbo ọkọ̀ tó bá kẹ́rù tó bá wà lólóǹkoro yẹn ní sírì tí ń bá ń sọ̀ kalẹ̀ ẹrù ni yóò mọ̀ tì síwájú ìjánu ọkọ̀ tó ń pè ní bírèkì lè má lè mú wọn fẹ́rù ló bá pọ̀ nígbà náà ẹni ń dọ́kọ̀ ó já tí bá ń lo òkè kọ́ padà sẹ́yìn tàbí tí bá ń sọ̀ kalẹ̀ kó máa já lọ dòòrò ọ̀gá ní òun ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan láàmú sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. kódà kùránì kíké kò sí ìwọ ojú dúdú ni èyí ká lọ́mọ kùránì kíkọ́ kọ̀ọ̀kan làbí bẹ́ẹ̀ rárá ìjọba ló ká ké sí agbára wọn ò ká ẹ bá ní tètè yìí ẹ bá ní rẹ̀ ẹ́ lẹ̀ ó sì gbóyún jẹ́ wa wọ́n ó fọ́ àmùsùn náà ni àdókò àti àdókò àti ìròkè ẹgbẹ́ tí kùránì ẹgbẹ́ tó sókè àbújọ ẹgbẹ́ tí àbújọ bíjọba ti pọ̀ ní ìpínlẹ̀ tó yẹ ọkọ̀ wọn ẹgbẹ́ tó ti gbára ń bẹ̀ àtàlásè nìkan ló kù ọlọ́run sàn. torí náà láyé yóò sí ìbànú kò sí ní tó lè fọwọ́ kàn wá nínú aburú kò sí ní tó lè ṣe wá nínú ṣùtá kò sí ní tó lè ní wá lára nínú tí máa ní lára èyí. Ọ̀rọ̀ ọkùnrin àti ìgbàyàwó sọ̀rọ̀ láti kọ́ tẹ́lẹ̀ lórí. torí kí ni fúwà màúlánà ọlọ́run ni aláàbò wa mùsùlùmí tó gbọ́dọ̀ máa kọ́lá tẹ ẹgbẹ́rí sí nínú sùrátùlè bá kọ́rọ̀ ṣúra ẹlẹ́ẹ̀kejì nínú ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا واتبعوا ما تتلو الشياطين على ملك الأسماء ولا يموت ولا جن الشافعي يقوم معلمون لله بشرى أنزل على الملكين آية هاروت وماروت وما يعلمان من حتى يقولا فلا bíìsì ẹ̀kì jùlọ ṣe bíìsì kan ìpẹ̀jú Ìran wà lọ́jọ́. Ayà ni mo tẹ̀ fẹ́ wò lọ́rọ̀ Ibrahim. Ìwẹ̀ pé ńlá àyíká ṣáà. Ìjọ pé àwọn àwọn òṣà ń ta oríta ṣáàdùnlá àṣẹ. Ìlà ayà ṣáà àrọ́bí. Balógun ṣáàdì lónìí mẹ́. Ṣáàdì àjò ògùn ṣe lè ṣe ṣáàdì àjò. Balógun ṣáàdì, balógun ṣáàdì, ṣe ló wá délẹ̀. ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تكونوا راعنا والمؤمنين واسمعوا وذكر أهل الذين كفروا أهل tí wọ́n tó lè lápọ̀ọ́nà tí ó rẹ̀ lẹ́yìn ìṣẹ́. Aya ìlú ọgọ́rọ̀ tí wọ́n tún aya wọn tó ṣe. Ṣáájú أيعقل الذي يطلقهما الله من ولما جاء الرسول بالحق àwọn èèyàn ń bí nígbà tí ò ní ṣẹ̀lẹ̀ lé wá ọdún lápọ̀tọ̀ òun ọmọ táàlù iṣẹ́ náà alẹ́lẹ́wà mọ̀hẹ́mà sọ̀rọ̀ àrọ̀ 你说是说，当时他们有些因为太高了，他被引进了这个队伍。我身体，俺们以前都是我要老体吗？你看见了？第二是，那把把把了，从别的地方弄进来了。俺们说的打架方式，打架的时候很有趣。 nínú rẹ̀ ní ìgbàlúùtù ìgbà nígbà bá omi tí a máa dá sọ ìṣáájú àwọn bá omi tà lọ́jà àjọ àti ìwòsà àti àjọ ìwòsà. Kí ló dé tí wọ́n dá àwọn àmì ilé ìdílé? Àwọn àrẹ́bí ọlọ́run wá pọ̀ lábẹ́ ìdílé ṣe pé ìṣẹ́fọ́lọ̀ wá fún àwọn oníbírà tí lọ́pọ̀ àlọ́bí ọlọ́run làwọn náà ṣùgbọ́n láwájá àwọn ipò wọn kò dépò rọ̀súùlù kò dépò òjíṣẹ́ ó lọ lọ́wọ́ bá ń sọ pé ìyá kúrò bí i Thank you. يأتون المؤمنون الذين يأتون المؤمنون الذين وأنهم الذين هادوا والربانيون والأحبار اللهم كم تجعل عن سلطة نعم فيها مجرد ولهم طريقة بجانب المدن الثلاثة والنوم ìmọ́lẹ̀ bẹ̀rẹ̀ náà. Àwọn náà sọ tàwọ́ta tàwọ́ta kalẹ̀ fún. Àbáyìí, alọ́ náà sọ kalẹ̀ fún. Ẹ́ ànẹ́bì ìmúta. Ọlọ́wọ́ ni yá kó mò ní ha. Tàwọ́ta ni wọn a mọ́ àwọn àmẹ́bí ọlọ́run àwọn ti ju wọ́n ti tẹ̀sọ́ wọ́n bá pápá kọ́nà wọ́n ní dájọ́ lérí àwọn ìrẹ̀wú jí pẹ̀lú àbábọ́ wọ́n bá lè yú àtàwọn àlùfà àwọn tíra iná jẹ́ ń lò láti dìlá ní nígbàtàwà àwọn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀kú Ìlànà ní ìtàbílẹ̀ níbi ìta fún wọn ṣọ́, tàbí kájọ tó ń torí tí a fún wọn ṣọ́ ni wọ́n jẹ́ lórí àwòrán náà. Kí lè ṣe wá fún ẹjọ́? Yẹn pé ọgọ́rọ̀ àwọn Yẹhudi ni òun tàwọ̀rẹ́ta, wọn mọ́ tí ń bẹ́bẹ̀ wọ òlékè. Ṣùgbọ́n àwọn àfá àhàbá dákùn hábùrù àwọn lámòfin tí wọ́n mọ̀ sí ìbẹ́sùn tàórẹ́kà wọ́n mọ̀ wá àtàwọn rùbàní yóò àwọn tí wọ́n jẹ́ àlùfáà tí ń ṣáájú wọn nínú ìjọsìn rọ̀bàní yóò rọ̀bàní àwọn àfá onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n jámọ̀ òfin ìyàtọ̀ bẹ̀rẹ̀ méjèèjì nígbà míì àwọn àbáàrù yẹn yóò máa tú sí àwọn àlùfáà àwọn ẹ̀yẹ̀wò níbi sí àwọn tí wọ́n jẹ́ àbáàrù wọ́n máa jẹ́ àfáà àwọn ẹ̀yẹ̀wò níbi àwọn ọ̀bà ní yíò wọ́n jẹ́ àbá olùsọ ìmọ̀bí agbọ́bí ní ilé ìyẹn ni pé nínú ẹ̀sìn wọn wọ́n ní ìlà méjì the clergy ni àwọn àlùfáà ń ṣe kọ́là mọ́rùn kò túmọ̀ sí pé wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa ìwé tí ń bẹ lọ́wọ́ wọn àwọn ikọ̀ kejì ìlàjúwọn láìwọn àwọn ni àbá

ọ̀bá fún wọn lè jẹ́ ìlú ìlọ́gbà sátà ẹlọ́run lè chéńjì ẹ̀nà nígbà tá a sọ tàwọ́rẹ́ta nìkalẹ̀ fún ànábì Mùsá alẹ́ ìṣẹ̀lá ohun ẹ̀jẹ̀kẹ̀jẹ̀ wọn tó rẹ̀ sí ìgbọ̀bá mẹ́ta bóyá kákùkù bí lẹ́wọ̀n iná wọn wà rí lẹ́nu àwọn nígbàtà sọ kalẹ̀ bá nàbí mú ká ànẹ́bí ọlọ́ọ̀kan bẹ̀ náà nígbà ìrìnàmù wọ́n lò tàwọ̀lẹ́gbà lérí àwọn bàánú ìsọ̀rọ̀ rí mú ká lọ hálùmẹ̀ náà lọ àwọn ànábì ọlọ́run ọba ní ìlú tó ń dé ọlọ́pàá ní kàólétà bá ti mọ́ fún mọ́ sáyẹ̀ yá fún mọ́ bí i hàmẹ́ yóò àwọn ànábì ọlọ́run tí wọ́n dé lẹ́yìn wọn wọ́n wá sí ṣèdájọ́ ìgbẹ́ ìgbẹ́ ààrùn fún àwọn ìlú Àtàwọn ọ̀pàá ìjú àwọn ọmọ ẹ̀yìn tó bí ká fún ṣọ́ ní sílà jẹ́ kí nìdí tó bí já fún ṣọ́ ìdí ni pé nígbà náà ìwé kò sí ìwọ́pọ̀ báyìí ìjọ́sọ̀ ìkúròòlù olùgbòjìlá táàpẹ̀ ìpínlá wọ́n máa ń kàní wọ́n wà jù sínú bí ọpa wọn táà gbẹ́ inú ẹ̀ ìdẹ̀ni ó lọ fi sí tí wọ́n dé ìjọ́sọ̀ bá ti fẹ́ tà wọ́n mú jáde lẹ̀ wọ́n jù wọ́n mọ̀ wá pàṣẹ sí àwọn èèyàn àwọn èèyàn ò ní àǹfààní níní lọ́wọ́ kíkàtíkó ní lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́nà ní afúnṣọ́lọ́rọ̀ ọlọ́wọ́ bá jẹ́ fún àwọn àlùfáà tí wọ́n nígbà náà tí wọ́n bá mú rọ́pàá àwọn èèyàn wọn ò ní náà tí wọ́n bá sọ pé láì lára àwọn ìjọba náà orí nínú tí ó ti kà fún wọn lẹ́yìn ìyẹn ni àdẹ́bì wa Zakaria nígbà tí ń sọ̀rọ̀ ọmọ lọ́wọ́ ọ̀nà ó ní yàrí kò ní yàrí kò ní aláìyá òòrùn yóò jogún mi yóò sì jogún ìdílé yá fún kí ló mẹ́ jogún bẹ́ẹ̀ òun náà ní sí ọlọ́run kàwé sà torí náà lọ́lọ́wọ́ fún ní yá ayá ìgbà tó fún ní àyá sí bàbá wa kọ yá ayá ní àbẹ̀wò ní ìkáàbà èkó wà ìrẹ́ ọmọ Zakaria tí bàbá rẹ̀ sọ̀rọ̀ pé kò lè jogún lé kò jogún tíà bá tíà náà mú pẹ̀lú agbára rẹ̀ mọ́gbà mú lọ́wọ́ pẹ̀lú àtíà náà fún ọlọ́run sàdọ̀wà àwọn ọmọ àgbà lónìí ọ̀pọ̀lọpọ̀ tí àbàkà wọn ti yà ló sí gbogbo àwọn ilé ìlú kan ti jò ní ààyẹ ti sọ sómi ìkúté ti jò ní ẹgbẹ́ ìjẹ ẹ̀dá àtàrà tó máa ń bá jù ní apá títà wà bẹ wá wo ìjẹ bá fẹ́ lọ ẹ̀gbọ́n èló ni ẹgbẹ́ mẹ́ta kan ní ẹ bá rí ọlọ́run náà lẹ̀ ẹjọ́ ìjẹlẹ̀ jù ọ̀hún àwọn èkì sọ náà lù ó tó gbogbo kí ní ìdáhùn ìdárí àmọ̀ nílùú ẹ̀ tó kà á lọ́nà tó ń lọ ní yáyá tó gbà mú nítorí àsìkò ṣá ọlọ́pàá nígbà kánà sí pé kí láti tí wọ́n wà lọ wọn yẹn títí tí àná bí jẹ́ ìlú títí òdòdó lọ́lọ́pàá wà láti yẹn náà bá sàparí ìfòmìnàlẹ̀ nínú àwọn òkèrè ìsáàbà ìsáàbà lọ ìwà àbúrò yìí apákan náà àwọn apá àwọn ẹ̀yẹ kọ́ wá sọ síra lọ́wọ́ ọba sẹ́yìn wọ́n jùnú wọ́n ṣe bí ẹni pé wọn ò mọ́ máa Bẹ́ẹ̀ni tẹ́nu kíra àwọn ọlá ó bí àmọ́bì wọn ni Ahmed Ọlọ́lá Ayọ̀ Ìgbàmì ní ẹgbẹ́ ìsọ́lọ̀ tó sọ fún àmì sọ́ọ̀ rú ni sọ́ọ̀ sọ́ ànílọ́bẹ̀. Kà àyàmù bí ẹni pé mo mọ̀. Ọ̀pọ̀ kàkà tí ó fi wọ́n lẹ̀ káwọn Òun bí ìjọ àárín ìjú èdè àkàkà tí ó ti bá Kùránì tí ó wá ṣe tí wọ́n lò ó ní káwọn èṣù kámọ́ ìjọba Suleiman lọ́wọ́ lẹ́sẹ̀. Nígbàtí àlẹ́bí Suleiman ti ń bẹ láyé tí ń ṣèjọba

Ẹ̀ẹ́dì mi láti ẹ̀rọ lójú sí ìgbẹ̀ nínú ìgbẹ̀ ká lọ yìí. Ṣé ká lọ bẹ̀? ومن الجن من يعبد ومن الجن من من يعمل بين يديه من ربه وهي يقيد لمن يعمل بين يديه من ربه ومن يدخلهم على أهل بقوم على أهل كبرهم الله على síra ìlú ọ̀nà sọ́ọ̀tù lórí apá ìjẹ́kàwẹ̀ lórí lẹ́nu ní ìlú wọn kọ́ pẹ̀lú ìlú ولسليمان الريح قدومها شمس ورواحنا شمس وأتينا له عيد ومن يعمل بين يديه فيه بإذن ربها ومن الله عن على محمد وعلى آله ربك الله الله لقد أتينا الله عزيزا ولقد آتينا على هدى منا ربنا الدولة ولا الحدود تتعاقب فصلا فصلا الشيوخ يا جماعة يا جماعة معاونين عنه والطير والحيوط والطير الدهليل أرضي به وقل إذا أردت شيئا فقالوا الحمد لله الحمد لله الله أكبر لا إله إلا الله طبعا الشيء على المؤمنين عالم وطيب وأنا لهم الأمين وعلم الأرض من علم بالأرض حصلت وهو الحديث àtìgbà ìdáàbò tẹkinọ́lọ́jì yẹ ọlọ́rọ̀ àwọ̀ káwá fi rọ oríṣiríṣi náà àti ìrọ̀ fún èdè gírámà pẹ̀lú àní àìsẹ́lúwọ̀ àti ìwà ọ̀sìn ìsọ̀rọ̀ máa ṣe àwọn ẹ̀rù orí àtàwọn olùkọ́ rí tí gbogbo ẹ̀ṣẹ̀ déédéé wà fẹ́ wà fẹ́ ti fún ọ̀rọ̀ ìlú àmọ̀ tó dé àwọn tí wọ́n mọ̀ ṣe àpà wọ́n mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣí àwọn tí wọ́n mọ̀ pé ní owó gbogbo ẹ̀ fi ṣe sàn bàbá ìlú ṣe ìgbà ní ìgbà ẹ̀dá àwọn ìgbà tó bá bá pẹ̀lú ìṣèkà ọ̀rẹ́ ẹ̀mí àwọn àtúndì ìgbà ní ṣe ṣe ní ìṣèwé láyé

olóòjì kọ́ wá fẹ́ ilé àmúta tó lórí ìbò. Ọlọ́run wa wà á fẹ́ àmì ẹ̀rọ ọ̀rọ̀ ìhàlẹ́ ìrànlọ́wọ́ ṣe ìṣó Ìgbọ́nmí ìgbà ẹ̀dà lẹ́nu ẹ̀rọ ìgbà àwọn ìgbà ìgbòjò ẹ̀ṣù lábà ìjọba ọ̀rọ̀. Wọ́n tó yẹ ìgbà ìhà òwúrò náà dẹ̀mù, wọ́n wá tó náà dẹ̀mù.

bí láwọn bàbá ẹni rẹ̀ ìrìn tó yẹ kó fi orí kan yóò lè láàbà ìrìn tó yẹ kó fi orí kan rẹ̀ ọ̀pọ̀ orí rẹ̀ orí afẹ́lú lórí ìfẹ́fọ́ ẹ̀ẹ́dẹ́ ní àyàmú àìsẹ̀ ní ìlú ọlọ́run ní àìsẹ̀ lè tètè nípa tó lè ní òjé tàbí ورحمة من يعلم بين يديه بإذن ربه ومن الجن فوق الأرض من يعلم سوى الشمس أيضا يديه من يعلم بإذن ربه يقول الله يدعو عن النوم قد يأتي سلطان الشجاع ومن يتر عن أمرنا نذقه من عذاب وكريم يتقون يتقون تقول بالتبشر منهم قالوا يقال من دكتور تبشر عرف عن أمر يضيق من عذاب الجحيم يعملون له ما يشاء يشاءون محاسيب وتماثيل وكفاء يعملون له ما الشمس بالبلد ما يشاء لا يوجد المجلد من محاريب وانطلق ilé pàṣẹ ìjọba ti pa wọ́n jẹ́ bẹ̀rẹ̀ sí i. Àwọn fi àwọn oríṣiríṣi èrè sọ̀rọ̀ pé wọ́n á máa ń jẹ àwọn èrè wọ́n máa ń ṣọ̀ṣọ̀. Sáàtì ní ìṣẹ̀lẹ̀ láti wá èrè nínú àti èrè gbígbẹ́ léwọ̀. Nítorí pé máa ṣokùnfà ẹ̀rọ fún àpẹẹrẹ tí bàbá àgbà máa ń wà láyé ní lábẹ́ ìwé ìtàlẹ̀ lẹ́yìn tó ọ̀pára púpọ̀ àwọn tó mọ́ bàbá nípa ayé rẹ̀ fún òwe tó ṣọlẹ̀ lórí láyé. Ṣùgbọ́n wọ́n máa ń gbé bàbá ọ́n bàbá rẹ̀ fún ẹ̀rẹ́ lọ. Àwọn ọmọ ọmọ wọn pé èrè yìí ẹni rẹ̀ náà kù. Ìgbà àwọn bá ti dàgbà, àwọn ọmọ rẹ̀ yóò ti lọ́mọ ọwọ́ ra èrè, ó sì lọ́mọ kí. Bàbá ṣe ní lórí ẹ̀sẹ̀ ẹ̀yẹ̀wò lọ́wọ́ bá ń ti lówó ìpínlẹ̀ pẹ̀lú ọdún ayé nínú gbogbo ẹgbẹ̀ ọmọ ọdún tó lò àádọ́ta péré nínú ẹ̀rọ àpá lórí ìpèsè lórí ìlú òwò ìṣúná أيها الذين حرصوا الكافرة وقلوب الغافيات إرم آل داود الكرام يعمل على داود حيث يبنى على داود شكرا إنما في ẹ̀dúpẹ́ ọlọ́run wà lórí wà wà lórí ìṣàrí ìdáríkà ẹni ẹ̀sẹ̀ àwọn ẹ̀rọ ìfẹ́ ọlọ́run ní ọlọ́pàá ṣe. Ẹ̀yà ìdúró àti ìlàgbàgbà ló ti bàbá mi, bàbá rẹ̀ àpá, ó fẹ́ Kùránì, ó tún fẹ́ Kùránì, ọmọ rẹ̀, àkọ́kọ́ rẹ̀ àpá ìwọ̀n wọ́n fẹ́ kùránì wọ́n fẹ́ kùránì àwọn tó tẹ̀ síwájú wọ́n ti àwọn sí à. Àwọn ọmọ tí wọ́n àbá ìlú wọ́n fẹ́ kùránì wọ́n fẹ́ kùránì wọ́n ti àwọn sí à wọ́n ti dájú wọ́n fẹ́ kùránì. Àwọn ọmọ tí wọ́n wọ́n fi sùúrù lé wọ́n ń pọ̀ láì rí wọn kó ń fẹ́ pọ̀. Ìjú ọ̀gbọ̀n lè ṣe ara. Àwọn tí wọ́n bí àwọn ìgbìmọ̀ àwọn tí ń dára wọn lè máa pé oúnjẹ ọjọ́ àbáwọn àwọn alábẹ́rẹ̀ ẹ̀wọ̀n pé máa bá wọn jà ẹ̀kọ́ ìgbà bá wọn ẹlòmí ò lè ti sára bá bá rẹ̀ wọn náà ní pé wọ́n ti fi ìlú náà lọ́kẹ́ àwọn tí àpá ọmọ ẹ̀kọ́ tako kò ní í pẹ́ ikọ́ ọ̀la ti fi èrò lọ́wọ́ láti fún dáhùn kò sí ẹ̀yà láti dáhùn dá ọ̀pẹ́ ẹgbẹ́ lọ́nà bí èyí ṣe ìrìnàlẹ́ ẹ̀rọ àti ìyára ti dáhùn dá òun ní kẹ́ ẹ̀dọ́ ti fọ́lọ́ kèé sì ní àkàlẹ́ lọ sí ápẹ́kùránì wípé ó pọ̀ sí ọ̀dọ́ wọn ápẹ́kùránì kó wọ́n sí ní ìdíkó wọn gbá wà pa wọ́n kẹ́kùránì lè ní ọlọ́gbẹ́ ìdá ìdá ìrìnà ṣùgbẹ́ pápádà síbi tá a náà wá kú tán àwọn tó wá ń sọ wípé ó ní agbára tí àrẹ́bí sùlé náà ń lò títí darí àwọn àìjẹ̀lú ṣàpẹ́ nínú ọ́yà ní mo sọ àpapọ̀ ẹ̀kọ́ kùsàbá sọ̀rọ̀ àti pọ̀ ìtura kẹrin lé ní ọgbọ̀n lákẹ́kọ̀ọ́ lákìrí ìlẹ́gbẹ̀ẹ́ ìlọ́ṣùn lẹ́ẹ̀kọ̀ọ́ ní òbí dúró sí lẹ́yìn àmẹ́dùn pé kó lè lò rárá tó pé àlàyé àsọyé àlàyé tó kú àsọyanjú ni wọ́n pè ní tẹ̀síìlì ẹkíyè sí dáadáa nínú àyà kejìlá ọlọ́ni wà nílẹ̀ lìjí nì nínú àwọn àrìjẹ̀nú mẹ́yà fẹ́rù lẹ́yìn èèyàn sí jẹ́ ń ṣiṣẹ́ báyìí níwájú àlọ́bí sáré sùlẹ́mọ̀ kí wọ́n wá ń ṣe náà ní ìdílé ọ́ọ̀sì ní pẹ̀lú ìyọ̀dá olúwa kéṣe bá ṣírí kan ní ń lò ó tọ́jú ẹ̀sìn ẹgbọ́ láṣìírí ìjọsí tí ń ọba ìjẹ̀lú ọlọ́run bá ní pẹ̀lú ìyọ̀ǹda tòun ọlọ́run èyí pọ́pọ́pọ́ ṣàwọn èsìkú kan pàpọ́lọ sínú ya pàpọ́lọ sí ìdí òkè kan tàbẹ́kọ̀ọ́ òkè kan tó wá pariwo ẹ̀rùn wá ṣe rárá pàpọ́lọ ní odò tí àwọn ìjọ tẹ̀lifíìrì nígbà tí ìjọ tẹ̀lifíìrì ń ṣàlàyé aráyà ìjọlọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ nípa ìṣètọ́ wípé máwùrẹ̀ láwọ́ wà ìkúnnẹ̀lẹ̀ ìrọ̀lẹ̀ ìṣà yúdù ní ààrẹ̀ fàgbàjáde mú ìlà ìbèlè ìsàhábà wà zẹ́gbàrọ̀ fún àwọn mọ̀lẹ́kà pé kí wọ́n orí balẹ̀ fún ádámà gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ àyàfi ìdílé ṣàìtọ́nù náà ni ṣe bẹ́ẹ̀ sí orí balẹ̀ nínú ayáwó ní ma ìyá kan bí nà sàn bí owó nínú àwọn tó orí balẹ̀ gbàtí mú kẹbí ń tú bẹ̀rẹ̀ láti bí tọ́lọ̀ ọba sọ pé wà ní kọ́lá ọ̀fúkà lórí lọ́la ìta ti ní ìjà ìlú ìfìlẹ̀ àpòtò ìmọ̀ ayà tó ṣáájú ẹ̀ ló dé mi ọlọ́wọ́ bá sọ fún àwọn mọ̀lẹ́kà pé mo fẹ́ fi àwòrán sórí ilẹ̀ kọ́ọ́lù àwọn mọ̀lẹ́kà ní àtẹ́jẹ́ ayò kí á ṣó fẹ́ dá sórí ilẹ̀ mẹ́yìnjú ìdù bí a àwọn tí ó mọ̀ sí ìbàjẹ́ lórí ilẹ̀ wà yá síkù dì náà à tí wọ́n mọ̀ ń ba ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ونحن نسبح بحمدك أولا نشاء الله وفعلناه ونقدس لك أولا نقول قال الله إني أعلم ما لا تعلمون Nígbà yẹn, àwọn ẹlòmíràn tó ṣe àwọn mọ̀lẹ́kà mọ tó ṣẹlẹ̀ lọ́wọ́. tó wọ́n tó

Ọlọ́ni àwọn ìjẹ̀nú, bàbá ńlá àwọn ọgbẹ̀rẹ̀ kí jẹ́ ìtàn, yàtọ̀ lórúkọ jẹ́ bí ádámẹ̀ ti ló ń lórúkọ bàbá ńlá ti wá. A ti dá òun ṣáájú ádámẹ̀ ní ọlọ́gbà mínárì sàmù nínú náà

ìran ìtọ́nà àwọn ìdòmí ni àṣàìkọ́ ṣàyàfíì ìbìlísù lórúkọ díẹ̀ tí o bá ní bàbá kúkúrú bìlísì tàbí bá ti ń dáwà aláàrẹ ó lè fẹ́ òun bá bìlísì lẹ́sẹ̀ òun jẹ́ kan nínú àwọn ìran ṣàyàfíì tó di ọdún ìgbà tí àwọn ìjẹ̀mú wọ́pọ̀ lórí ilẹ̀ jẹ́ bá tẹ̀síwá bá ti ń ṣàlàyé rẹ̀ nù tẹ̀sí wọ́n gbá wọ́n ń ta ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wọ́n ń tara wọn àmẹ́ríkà ti ṣáájú àwọn ìjọ̀lú sóbi àwọn bá rí wọn ní wọ́n ṣe ń ṣe àwọn náà ò sì ṣe gbére lórí ilẹ̀ báwọn ọmọ bá pọ̀ ọ̀nà òwúrọ̀ òun sàkọ́lọ́ wá pé òun náírà ló lé torí ilẹ̀ wọ́n fi sọ fẹ́ ó tó wọ́n fi àwọn àlọ́ lé kẹrí ìgbàgbé àgbọ̀ ní ilé ẹ̀dẹ̀ ọlọ́run ní àwọn ọmọ lẹ́yìn àti wọn àwọn èèyàn wọn tó gbùdà wọn lórí àwọn ohun àwọn tó sáàkọ sí inú omi ní àwọn àjẹ̀mú ni wọ́n tèrè ọ̀wọ́ níyà amẹ́ríkà bá wọn yẹn lẹ̀ omi àbáyébúnú àbáṣù ìjára ẹni wa sábàlá ó tẹ̀sí ìlú tẹ̀lé pé àjẹ̀mú àwọn náà ṣùgbọ́n wọ́n sáàkọ omi wọ́n tèrè wọ́n tèrè ọ̀wọ́ níyà àtẹ́sí ọ̀wọ́ níyà àjẹ̀mú ìtẹ̀sẹ̀ náà làwọn méjèèjì tọ́lọ̀ ní anábì wa ṣùlé mẹ́rin ní tí wọ́n ní bá kéèrè nínú súra ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgbọ̀n agẹ́gẹ́gẹ́lélọ́gbọ̀n súra àtìkọ́ ayà tí ìlú ẹ̀ súra kẹrìnlélọ́gbọ̀n ayẹ̀lẹ́ẹ̀kẹ́ ọlọ́run ní ìgbésẹ̀ rọ́pìtì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní ti ń ṣe kìí ṣàgbára díẹ̀ kìí ṣe tó láṣìí ìgbà tútù lè náà wá ń ṣò sí láyé náà àwọn tó wọ́n sọ wílé ó ní àṣírí títù lè náà lúlò tí kí ń dájá ìjọ̀nú ó ní àwọn ṣàyàfíì àwọn èèyàn àwọn ìjọ̀nú wá lọ fáwọn èèyàn àwọn wọ́n dájẹ́ pé ìta ti mọ́ sílẹ̀ pọ̀ wá ní ìpele lábáwá wọ́n wá ń fún àwọn èèyàn tó tàbá ti lè máa kàkí ní àwọn ìjọ̀nú náà mọ̀ ṣiṣẹ́ tó ń yẹ́ ṣe ṣiṣẹ́ ní kóṣù lè wọ́n wá gbé jáde pé àṣírí ìṣẹ̀lẹ̀ mọ́nì tó ti yé gẹ́gẹ́ tí wọ́n ṣe fọ́rọ́ mọ́ ní ó bá ń ṣẹ́kùn púpọ̀ òsì tí ó jẹ́ ìwé gan àti ìwé àtàkì èyí tàbí ìlú ta lórí ìwé yẹn tó ti fẹ́ lọ́wọ́ ní wọ́n wá tàwé wá ìwé tẹ́kùn púpọ̀ òsì yẹn ọlọ́run ìwé lọ́wọ́ bá wọ́n kúrò rẹ̀ ló mú bá gẹ́gẹ́ mú ṣe fi kúrò àṣírí náà náà àbí ṣùgbé náà tó Ìpàdé ìyẹn bá jọba tòlé náà lẹ́kẹ̀ẹ́ wá ń ولكن الشياطين كفروا ونسلنا وتدبرين àwọn ṣàyàfí àwọn ni wọ́n ti kèbè rí àwọn ilé ìṣù àwọn èṣù ló ti kèbè rí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ó mọ̀ ẹgbẹ́ tí wọ́n gbé wá náà pè láti rí yẹn ẹni tó wá gbà gbọ́ kèé ṣe mùsùlùmí mọ́ ó ti kèbè rí tó bá bá yẹwà mẹ́ kápá ọ́ Suleiman wà láti ní ìtàwọn ṣàyà tí ń gbé wá àwọn ẹni ti kèrè rí. Ajẹ́pẹ̀ ìfẹ́ tó wà yẹ̀ sí túrù ní èwo ní ilé kúkú lẹ́mọ̀ àwọ̀lẹ́lá, èwo ní ilé kúkú lẹ́mọ̀ ìdíra, èwo ní ilé kúkú lẹ́mọ̀ zàbúrá, èwo ní ilé kúkú lẹ́mọ̀ kùrẹ̀ ààrùn. Tẹ̀síwájú. Àwọn ẹ̀wọ́ wá lọ ń kọ́ àwọn èèyàn nídán, kí wọ́n ń pè nídán ní àtàtí, jíkẹ́ náwó sí ìyàn tó bèèrè sí bọ́, tàbí tó bí bàjá. Bí kẹ́yìn ó sùn, ó fẹ́ gbápá tó wọ́n lè gbápá mọ́, ó fẹ́ gbẹ́sẹ̀ sí gbogbo ẹ̀wọ̀n gbogbo tó ti di sáàdì lọ́lẹ̀. Wọ́n sàájì àtúnṣe ọdún Ọwọ́ àìwọ̀sán ọlọ́run ti mùsùlùmí ó lè kẹ́kọ̀ọ́ kẹ́kẹ́kẹ́mù tó tí ó ti wá ń gan ní pé ìyá àtọ́bì sọ bó wọn láì lù sí ìbádà ìlànà ẹ̀dápadà lọ ìlànà kò sí tó lè ṣe ò lè

ولا أخاف ما يشركون ببدن إلا أن يشاء ربي شيئا وسع في كل شيء علما فلا تتذكر وكيف تصدق Surah 6 ayat 8 Surah Al-An'am Surah 11 ayé àwòrán mẹ́rin. Wọ́n ń pẹ́ lẹ́tọ́ ẹ̀gbẹ́ máa ń pẹ́ wà lọ ilẹ̀ lọ wo èdè bá fọ́ọ̀mù ẹ̀ direct. Tó bá ti bèèrè tó bá ń gbọ́dọ̀ sí ìgbésù láti fọ́ ọmọ wo jẹ́ ká pẹ̀lú lórí ìta mẹ́fà lákàrà máa ń tó láti ní ìlú mi tó láti ayé ayé mi. Kí lọ́wọ́ àwọn bá rí bẹ́ẹ̀ kí ló ń kó tẹ̀ lórí lẹ́yìn lọ́dọ̀ bẹ̀rẹ̀ látẹ̀yìn. Àbẹ́rẹ̀ wa ń dọ̀ọ́ ní àlẹ́ ìsàlá وإن إبراهيم الحكيم عذرا من قوم أبيه آذرا أصناما آلهة Ìgbà tí fún bàbá rẹ̀ ní ilé Áńdà, àtàkà ti àfihàn ààrẹ àtàkù àtàkù lọ́wọ́ òun ní àwọn ọ̀rọ̀ ẹ̀mí ọ̀nà nínú omi ìrẹ́lọ́mà ní orí wa àwọn èèyàn rẹ̀ kẹta tí ó bá ti wà àmúlẹ́wà. Ọ̀tẹ́ كرامه ملكوت السماوات والأرض Lórí ìbẹ̀rọ̀ nígbà náà fún àìsànàwà àtùmà láti wá fi ìjọba sábà léde ìjà àti ẹ̀lẹ́dẹ̀ ìlera láti ìjọba ní ìwọ̀n ìjọba ní àìmọ̀ òmìnirin tó bá dé ìwánú àwọn tó ní àmà dájú. Kèlè pé wọ́n tàbí sọ àbá ọjá, kí

ọ̀nà alákọ̀ọ́kọ́ ni àrẹ̀rẹ̀mù èyí tó jẹ́ àríwá àbí ìmọ̀ tó jẹ́ ẹ̀bù látọ̀dọ̀ ọlọ́run ẹgbẹ́ ìkejì ni àrẹ̀rẹ̀mù àlùfàbí ìmọ̀ tó ṣe pé àṣìṣẹ́ rí ni ìgbàgbà lọ sí fúnka kàwé àjọyọ̀ lẹ́yìn àwọn ọmọ ẹ̀bù ní látọ̀dọ̀ ọlọ́run ìmọ̀ tó jẹ́ kò látọ̀dọ̀ àwọn èèyàn ni wọ́n ti àmẹ́sì àwọn èèyàn wọ́n ti ọ̀ṣúrù yà ní àmẹ́wà káyùlélẹ̀ àndìyà ìwà rúsùlù ó mẹ́bá àwọn àmẹ́bí ọlọ́run àtàwọn òjíṣẹ́ ìkéjì tó láńpẹ̀ ní ìlè hàn àkọ́kọ́ ẹ̀lá àwọn ilé ìgbókùn revelation ẹ̀dàkejì ni wọ́n inspiration àti ìlè hàn òun wá lọ pẹ́ wọ́n máa ń ìta àpapọ̀ ní òfin sí lé ní ẹyẹ fún mi ọ̀dọ́ náà wá ní ní sí máa wá kò tẹ́lẹ̀ náà lẹ́ka àpọ̀lọ̀ mi kò sí ẹ̀mí tó ọkọ̀ wọ́n ti wọ́n ní ọmọ kẹ́ ẹ̀ máa ń kájọ ní mọ̀lẹ́ka tó fi ṣàkóso ní kò sí ìtàkùn ẹ̀lú ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ló ń ṣe tó bàbá mi èdè ẹ̀kọ́ tó fi ọlọ́run ṣàánú ló ń ṣe ìlú ṣàánú mi. Ìjọba ọ̀pọ̀ àti wájà ìyá kan náà ń wọlé àgbà ní ìrẹ́nìkan là ń sìn ìrànlọ́wọ́ rẹ̀ nìkan ń wá tàbí yákàtà sàáìn ọ̀dọ̀ rẹ̀ nìkan là ti wá lọ́wọ́ ìdí náà ẹni tó wọ́n wá ń pè bẹ́ẹ̀. ọlọ́run ló ti mọ̀ lẹ́yìn ọ̀dọ́ ìrẹ́ wọn ṣùgbọ́n kì í ṣe báwo èèyàn tí ó lè lọ dáwọn ìjọba tó ní náà jẹ̀ wáyé náà

one thousand naira ìlà one thousand naira ẹ̀ka kàkà one thousand. ẹ̀ka kàkà láti láti láti ọmọ ọgbọ wa ń tẹnu òní wọn lè rò nígbà tó wọlé wọn lọ fún ẹ̀ka ìlà. ọ̀pọ̀ ọlọ́run ní ọmọ tó ti ṣe láìláì náà kó o lọ tó lọ láìláì náà olórí lẹ́yìn wọ́n ní wọ́n ti yọ ẹ̀rìn ọkọ̀ sí tó ẹ̀sítà àmì owó ẹ̀kọ́ ìtọ́ni ìwà ẹ̀sítà àkọ́ sí ìlú inú òkú wa ṣe tọ́pù wọn ní ti àfẹ́sì àríyá ẹlẹ́gùn sí ti àkọ́ ọ̀rẹ́ ìtàkùnlẹ́sì kọ́ sí jẹ ìgbà ẹ̀rìn olóṣẹ̀ wọ́n pọ̀ ìrìnàjò òwò ẹ̀kọ́ òkú mẹ́rin sí ìlú ìgbà wà lọ sí ìbáfẹ́ẹ̀dì ẹ̀gbọ́n tó wà lọ sí ẹ̀sì tó wà lọ sọ́ọ̀kì gbogbo gọ́ọ̀sì nù tó wà lọ sí bẹ́ẹ̀ tó wọ́n ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ẹ̀ta ní sọ ní báwo ló wà ẹ̀rọ gọ́ọ̀sì nù èyí ṣe sí bẹ́ẹ̀. àjẹ́jọ́ ti wá ní kò sí kọ́ kẹ́kẹ́ bí ti ṣe ní mẹ́rin kò sí ìgbà káyọ̀tì àjẹ́jọ́ rẹ̀ kò dé làǹfẹ̀ẹ́ tó fẹ́ ìgbó ló ṣe wá ní ìṣe

aṣọ nílò láti ìbẹ̀rí ọjọ́ mẹ́wàá lọ́dún yóò bẹ̀rẹ̀ èyí tó pọ̀ jù lánàá sí òyìnbó ọjọ́ ìsì ń jáde sí àwọn ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀rọ pẹ̀lú àwọn owó pẹ̀lú àwọn ẹ̀jù náà nínú mẹ́ṣáláṣí Ọlọ́dọ̀ tàbí ilé rẹ̀ ní láti ìdílé tí kò fẹ́ dára rẹ̀. Kò sí ò bá àjọ́ gbogbo wàhálà lórí ìdáná. Kọ̀lẹ̀kọ́ta mọ̀ ọmọ ààrẹ ìdùnkú wa ti mọ̀ àtàrí ìsọ̀rọ̀ ọmọ àríwá àríwá sọ́lá lórí wá. Wá ti gbà láti ìpáyọ̀ bàbá tó yẹ wáyé nìyẹn ìhàn méjì òun pé sí administration ìhàrù ìlàdí ètò alákọ̀ọ́dọ̀ ọmọ àti ṣẹ̀tọ̀ ní àtètò alákọ̀ọ́dọ̀ ṣẹ̀tọ̀ tó bẹ̀rẹ̀ láìpẹ́ ìwàlú ìmájúmọ̀lẹ́ ẹ̀rọ àti ìpò rẹ̀ ẹ̀kọ́ ọmọ ní ìjẹ́ ìpẹ́kọ̀ọ́dọ̀ wá sí ìwábí ẹ̀dàgbẹ̀rẹ̀ Ìyá àwọn inspiration, lórí ìtọ́lọ̀ wọn bá fi sí ẹ̀mí ìyá Mọ́ńtá nígbà tí ìrìn àwọn pa àwọn ọmọ ọkùnrin. Ìlà pẹ̀lúnà àmìnà lámọ́ wàyà pàṣẹlúnà níta àmì. Àwọn ọmọ ẹ̀yà ọkùnrin pàwá, ó wá dá àwọn ọmọ ní òbí sí. Ìyá Mọ́ńtá wá bí Mọ́ńtá kọ́tọ̀ tó tún wà bọ́ àánú. Ọba ní inú sọ́ọ̀tù kọ́tọ̀ tó lára ń pè lọ ní àárẹ́ jẹ́ sí àwọn ọba. Kíra tó bí Fabus gbé ọmọ rẹ̀ sínú ẹ̀ lọ jù sínú odò. Odò máa gbé àpótí sọ́mọ rẹ̀ yẹn wà lọ sí ọ̀dọ̀ àdúwòn ọ̀tá rẹ̀ wà àdúwòrí àdúwì àtọ̀tá tèmi. Mo rò ó jẹ́ ìtọ̀ àdùnmí kàyẹ̀ ilé ìwọ̀n náà ti kọ́tọ́ àti máa nàkà ṣùgbọ́n àti káwọ̀ títọ́ ha ní ìta ọmọ ìgbẹ̀ bẹ́ẹ̀ قلت عليك مهزة مني عليك محبة مني مواد ya ìfẹ́ èlé bùọ́ tó ṣe ìsàkọ́ta ọmọ òmìnirí ìlú sáàkọ́kẹ́rin ọmọ tó ṣe bẹ́ẹ̀ kẹ́rẹ́ sí ìjẹta

lọ́rọ̀ gan ìṣẹ̀lọ̀ ní ìyá àwọn èṣù náà máa sọ sí ẹ̀sìn lẹ́mìí olùgbé ọlọ́run máa sọ sí èṣù náà máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ kan ní tí wọ́n lọ́wọ́ máa sọ báyìí

àbùkọ tó fẹ́ kọ láàárọ̀ Wà ṣí agbára ní àpọ̀ láti mú wà kí lẹ́rẹ̀ lọ́gbọ́n lórí aláàrùn sí láti. Ètò ìjọ́kò látàkó lẹ́yìn àjọ ẹgbẹ́ ṣe kò lọ máa kàfíà kò lọ máa ṣàtúnyẹ̀wò ẹ̀kọ́. Ẹ̀ẹ̀

واتبعوا ما تتلو الشياطين على بيت سليمان فقد قد القرآن عليك إشارة كله وما لم تلي نعم. سليمان نعم وما تبع سليمان Thank you.

ومن في الضالين من أحد إلا بإذن الله Gbogbo lẹ́kàrí ayé, gbogbo àtàkì, ààrẹ tí gbogbo tí ó ṣe lágbé kò sí ìnira tó lè tó bá ẹnikẹ́ni ńlá èyí lè máa ẹ̀yàwó pẹ̀lú ìyọ̀dọ̀ lọ́nà. Ìyẹn ni wọ́n sọ Mùsùlùmí ní ìdíkẹ̀ẹ́ Tàbẹ́lò mi ti ń ṣe súnà bí máa ń kó ní súnà. Apá súnà kan lè sọ̀rọ̀ bí ìkan tó bí jáde ìkẹ́lẹ̀ ẹrú. Pẹ̀tọ́ ìlú ọkà ọkùn para rẹ̀ lẹ́gbẹ́ tó wà tẹ̀lé ọ̀nà. Pé àpá ẹ̀ wá káàmù, àdúgbò ti ẹ̀ káàmù ó lóṣù orí ibẹ̀ lọ, ẹ̀rọ wá san. Ó mọ bí tó lọ, ó ti gbà àwọn àgbà lọ, ọgbẹ́rẹ̀ ẹ̀rọ tó lè tó lọ́rùn, tó tó lè ní tó lẹ́rẹ̀ lẹ́yìn ọdún tàbí ẹ̀jẹ̀ gbogbo ìdíkò ní ìṣúná. Àdájúwá ìgbọ̀nà yìí ó bẹ̀rẹ̀ jù níyé wa nínú sọ́tọ̀ ní àtọ́mọ̀ ní ìgbà tí ó ń káàbọ̀ lápòkè ọ̀ṣẹ́ ti àwọn ọmọ nínú ìṣòro ọ̀rẹ́ tí ó ń ka lọ́gbẹ̀ ní pé ọlọ́run bá fi ìjọba sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì ẹ̀rẹ́ ìlú Wọ́n yà kúrò ní ẹgbẹ̀rún obìnrin, kí ìkọ̀rí mú bá lè jọ Ìyẹn tó ní ilé hàn, wọ́n á lù lábọ̀dọ̀ ọlọ́run, jẹ́ وأن ربنا تقبل منا إنك أنت السميع العليم فوانت إخواني المبادر الليل وعلينا من أرسيك علينا ربي الهواء ibùdó ṣẹ́ráàtì ìrẹ́lẹ́ púpù lè hajj pọ̀ láti máa ṣe ọlọ́rọ̀ lọ́lẹ̀ láti rí ìwà mọ́nà tí ìmọ̀ ọ̀pọ̀ wá lẹ́yìn ìrẹ́lẹ́ ìrẹ́lẹ́ ìrẹ́lẹ́ ìrẹ́lẹ́ ìrẹ́lẹ́ مسلمة لك وأرحمها ذكرى وأرد عليك فلولا وأرحمها tó bá ti jẹ́ ọmọ ìjọríyà ọjọ́ kẹjọ orí ìgbésà ojú ọ̀rọ̀ lẹ́nu ṣùgbọ́n ọjọ́ kẹjọ orí ìjọríyà wà wá lórí wà ní ìtò wà nínú mọ́ta wà sọ ilé la báyìí ká sọ̀rọ̀ bùkún àjà mo jẹ́ kí ìrọ̀lọ́ ọ̀hún ṣe á jì ìwé ìjọmọ̀ lọ ọwọ́ sí ìdánlò nínú ìhà ó tó kù rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti fi ọwọ́ tó bá ti túnbẹ̀ tó bá ti tẹ̀wọ́ ọkọ̀ kú ó mọ̀rẹ̀ lọ sí ààrẹ ìjọ́pẹ̀ ní arọ́mà ó lọ sí arọ́mà rẹ̀ tó bá tó wà ní arọ́mà àti lọ sí ìrìn arọ́mà ó lòkò sílẹ̀ ọmọ ẹgbẹ́ lọ sí tó owó ní wọn. Ó bá ọ̀nà orí tí ó ti ti láàyè ó sì ní ìṣà ìbẹ̀ tó ń lọ ó lọ sí mọ́ta nípa. Tó bá ní mọ̀ta nípa, ibẹ̀ ló ti fi mẹ́rin nígbà ṣá ìdí dámọ́rù àti kọ́sù ó ti ṣá ìrẹsì méjì ó ti mẹ́rin àṣá ìpapọ̀. Ó wà sùn sí bí tó bá tún wá sí òwúrọ̀ ó ti ṣubú yìí ó ní sí lọ ó má ti wá yọ ó gbéra ó wà padà sí ní ìyá tó ti kú o tó bá lẹ́yìn náà ó wá ń lọ sí inú pèsè àná wà òṣèlú ó wà á lọ sí ibi tó ọkọ̀ báyìí ló ṣe sọ̀rọ̀ ní tó sọ̀rọ̀ ó tún padà sí ní ìlú tó bá tún sọ̀rọ̀ ó ṣe olóko mẹ̀lẹ́ndì mọ̀lẹ́kà ló fi hàn wáyù ṣe eré ní wọ́n pèlè sọ́fà wà ìmọ́rùwà ó lọ ó pọ̀ ṣìṣẹ́ bí ó lọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tó wá ń ṣe fọ́fà àti márùwá ní òkè ìjọba owó ìṣàmbẹ̀ ní òkè márùwá owó ìṣàmbẹ̀ àti ìwọ́n mẹ́rin ṣe èyí ká ṣe ìdíkọ̀ ìlú ṣe lọ́wọ́ mẹ́rọ̀ọ́rùn ní ìgbẹ̀sọ́nà ọ̀rẹ́ wà ní ọwọ́ Àwọn olóòtú àpapọ̀ ìṣẹ́ ìjọba ìrìn ìṣẹ́ ìjọba ìrìn ìṣẹ́ amúrùkúnù tó háyì ló lọ Nítorí náà ní ṣàárí ìwà nínú àwọn àjíjà àríṣàmì ẹ̀sìn ní máa ṣe òtàdé owó mẹ́. Gbogbo bí i pàmì ẹ̀rẹ́ ní ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúrà gbogbo wọn ó ṣe ọ̀pá àti mọ́rẹ́wà ara ìpè ní ó jẹ́ yẹnuwájú ilẹ̀ àbúrò ajára ìgbà ìlú àpòwàpò àwọn aláwọ̀ ṣùgbọ́n olóko wa ní ìgbà náà orí tó bì ilẹ̀ àbúrò ṣùgbọ́n ọlọ́wọ́ bá sọ̀rọ̀ lábúrò ìwálẹ̀ ìwọ́n mẹ́sàn-án bá àdúgbò yóò mọ̀ sí mọ̀ lójú òṣèlú àtọ́rí ó ti sí pọ̀ ìbò méjì bẹ̀rẹ̀ ti ká pé kò ń kọ ilé ilé lọ fún wo ìgbàlù ilé lọ fún wo ìgbàlù yàtọ̀ sẹ́kẹ̀ mò ń lọ ilé tí bá lé màá jẹun lẹ́yìn tí bá jẹun náà màá sùn pé lọ pé lẹ́yìn tí bá jẹun náà màá sùn tí bá lé màá jẹun lọ ilé kàṣẹ̀ lẹ́yìn tí máa jẹ́ sán máa sùn sùn máa sán jẹun tí lẹ́yìn lórí bàbá ó ṣe ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ìyẹn kò burú tó fi àwọn ọmọ ẹ̀ṣẹ́ náà èyẹ́ tó ilé lóbi ẹni èèyàn tó wá kí wá lọ́dún sí dájọ́ kò ní ní ìtumọ̀ bá ṣùgbọ́n mo bá ti ká ní kó wọn náà ilé ẹ̀ ló lọ ṣe tó gbé inú ṣàkọ́ òṣù tó ti lọ ọlọ́run òṣìṣẹ́ lẹ́ṣẹ́ nínú tí ó sì mọ ẹlùgbọ́n agbára tẹ lọ́dọ̀ rẹ̀ ìṣàgbára àbẹ́sìn òun yí bára tó tẹ́lọ àbẹ́sìn kúrọ́pù ìkùrọ̀ ààrẹ wọ́n ti فإنه لا يأتي زمن على الناس يقرؤون القرآن ويحفظون لنا فيه أما القرآن يستنون كل ما هذا النوم أن يتقوى لبا القرآن يقول جمال لو ما شبه أبا يقول جمال أولا في أقوى الله أقوى الله إلى الأول أنا هنا هو ما قرآن يكفر ثم ما fata usko yasika Orang-orang pasti yang tahu dari anak dari Nabi kita ada sama kali itu. Tawakan pada Allah yang kita dalam lulu orang yang mana lulu dia yang orang yang tak. Mẹ́sìnlẹ́ mẹ́sìnlẹ́ àkọ́kọ́ náà ìdíjẹ́ jẹ́ àkọ́kọ́ ní ọ̀rọ̀ táwọn òṣèlú ilé táwọn òṣèlú ilé bá láwọn ìjàpín àárẹ̀

ìwọ̀n tó orí àkáyè tó lọ́gbẹ́ tó lóyè ló wà sọ́ra bàjẹ́ sí ìmọ̀ láti fi iye pẹ́pẹ́ ṣe lọ́jẹ́. Àmọ́ tó bá máa balẹ̀ ó lè kọ́ ọ létí. Ìbọ̀dá tó lè lè jẹ́ ọlọ́ọ̀ta wa. Ṣùgbọ́n tí wọ́n bàbá yọ orí rẹ̀, nínú ọdún wa lọ, ó ní ọmọ lónìí wọn ti wọ́n rí àlejò sàlámù tẹ̀síwájú bẹ̀rẹ̀ Ibi tó ní àtọ́jọ́ ọlọ́rọ̀ tí ó bá ń pẹ́ wọ́n ní wà jáde wà ní ẹ̀rọ ìpàdé wà ní ọjọ́ ìlọ́mọ̀ Àdúgbà ti mo tó tó rẹ̀kọ́, àlẹ̀kì lẹ́yìn pápọ̀rọ̀ sàmà wọ́n àjọ̀ àti ẹni tó dákìlẹ̀ àti sánà Ní ẹni tó tẹ̀ sọ́dọ̀ ọlọ́run pátápátá, tó bí é tó ṣe déédé pẹ̀lú ọlọ́run, kò sí ìsinmi ní tó mọ̀ láti yàtọ̀ sáyẹ ọlọ́run tàbí yàtọ̀ sọ́lọ́ náà. Èdè òjú sáàrọ̀ òṣèlú àwọn tó ní nǹkan ní yàtọ̀ sọ́lọ̀ ní wọ́n tó ń pè láàárọ̀ ń tàbí ojí òdíje òdíjí súgbì ìlú abẹ́jáde òkú níbi ìdíjí mo bí mo lè ṣe egbó tún mi dídí ìdíjí òjí Adébí wọ́n bẹ̀ẹ́ síta títí láì fáwọn kọ́ọ̀tù ọ̀rọ̀ ìwọ̀n náà ṣúgbà ìlànà púpọ̀ ìlàdì lá pẹ̀lú orúkọ náà káà kọ́ọ̀tù ọ̀rọ̀ lá gbogbo àwọn ọlọ́mọ pátápátá wà láàárọ̀ ìsọ́kùn wàlá fún àkótágbà láti la ẹ̀kọ́ náà alábìyí tó bá rí bẹ́ẹ̀ gbogbo sọ́dọ̀ dára lọ́wọ́ ó dá àbò wọ́pọ̀ ìrìnàjò ọ̀rọ̀ ṣe é dáa. Fàlẹ́bì Ibrahim, alẹ́ ìsọ̀lá, ó wá ní ọ̀rọ̀ ní àwọn èèyàn rẹ̀ bá ṣe

Ọkọ̀ nínú ẹ̀rọ lẹ́yìn tó ṣe kó ti ṣe nínú ìlú. Ọ̀dá ọkọ̀ Gbogbo mẹ́jọ wá kó jọ, tẹ́ẹ̀ sí, tẹ́ẹ̀ wá rí gbó, tẹ́ẹ̀ sí pé yàtọ̀ sọ́nà ìlú ìfẹ́ ìlú ganá ló mọ̀. Ìgbà ayé ẹ̀ṣọ́ ọ̀rọ̀ kìí ṣe ara ìgbà àdìkú òun lọ́dún ìtàwà pẹ̀lú ìtàní ṣe ọlọ́ọ̀mọ́ ní kó láìpì sí ìbànà ilé ìtàkàtà àtàkàtà lọ́dún láàrín ìwà lọ́dún láàrín àbúrò ilẹ̀ ọwà ìtọ́lọ́ bá rádà àmẹ́rẹ̀ lẹ́bí ìjọ ìlú sọ nígbà àìyàṣà àwọn ìgbìyànjú Lẹ́yìn ìlú sọ fún ṣẹlẹ̀ sáàrùn, ṣẹ́kẹ́ fọ́ ẹ́ sí ní owó ọ̀bẹ̀rún gbogbo òṣà owó bẹ̀rẹ̀ gbogbo ń jẹ́ kójọ pẹ̀lú ìjìnlẹ̀ ní ẹ̀sìn lọ́sọ́ ní tó dà tó sì délé tútù jùlù tó bá jìnà ní ìyí èyí òkú pé ẹ̀rọ lò kékeré mọ́ ń dárò ilẹ̀ yóò kù sẹ́yìn ẹ̀fẹ́ ilẹ̀ yóò kù sí òtútù jùlù

torí náà alábì ìgbọ̀rọ̀ ní àfikọ́rọ̀ bá bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan lórí èyí ni gbogbo wa tára tó kó ní àlẹ́sẹ̀ tó ń gbọ́nà òye nígbà míì ẹni tó dúró lọ́kàn nǹkan máa ń ṣe kò túmọ̀ sí pé kò sí lọ́n kò túmọ̀ sọ́lá òbẹ́rẹ̀ méjì mú ọ̀rọ̀ méjì wá àkọ́kọ́ nínú kùrán bẹ̀rẹ̀ tí wọ́n ti kò dúró ọlọ́run bá àwọn àtàbí òkúrú púpìlà àwọn ẹjọ́ òtò ọlọ́run bá ní púpìlà èlé ní fún àwọn ẹjọ́ òtò kí ìbẹ̀rẹ̀ tó rà ẹ̀ wá òní wá gbájú ẹ́ láti pàdá ìdáhà sí ìwòrò tó láti ìwòrò wà lè yọ́ pé ọ̀rọ̀ olùgbàṣà yìí ọ̀rọ̀ ṣòro kúdìrà àbáwẹ̀ òjò ọlọ́nà ìgbé àwọn ìjọ òjò náà iná ni wọ́n bẹ̀rẹ̀ ní ọkọ̀jọ tí wọ́n tó mẹ́rin pápò tó kò wọ́n bá Àwọn èèyàn wọn yóò wá lóòpò yípo náà nígbà tí wà ń pẹ́jọ́ wọ́n gbẹ́kọ̀ọ́ wọ́n kó bí sí ibi ẹwà tẹ̀ bí ààrò àwọn onígbúrẹ́ bíi

لبدا فلا نقوم منهم إلا منهم إلا العزيز الحميد فرقوا عبد إلا أن يؤمنوا بالله العزيز الحميد تريدون أن تقولوا الله أبا العزيز أبا لكعة Ìjọ́ àwọn ọmọ tó jẹ́ àti ìlànà, nígbà tó kọ̀ wí ìwà ọ̀gbọ̀n ìjẹ́ àti ìgbà, kí ni mo tún àti ìdí? gọ́ọ̀lì olùgorí àmúrí ìgbòrí tó bá rẹ̀ jù nínú ìtura láàrín. Alàhàmí ọbẹ̀ rẹ̀ ní tẹ̀síwájú Àlẹ́bí láwọn orí ìsànàwà àtàlá ìkápá sọ́nà ìrẹ̀kú lọ́wọ́ ìyàpọ̀ ṣe wọ́n tó lùsù nígbà òtúmọ̀ sí òní àpapọ̀. Àlàkúnṣe ṣe ìṣẹ̀rí tí tó kọ́ ìwúrí lọ́pùpù ṣọ́ṣọ́nà tó ń fẹ́ òun ṣe lọ́wọ́ òun sára. Ìgbàlápátá ló lé mọ́ ní ìnáwà ìmọ̀ ní ẹ̀rọ ìmọ̀lá ìrẹ́

ó mọ ẹyọ ní omi ìṣèlú láti ìlú gbogbo ìgbà tó ń tẹ̀lé náà tó tó lọ ọmọ tó tẹ̀lé náà lọ kánò lọ́wọ́ tó ń rí ìròyìn ó mọ ẹyọ ní omi ìṣèlú tẹ́fẹ̀ ọlọ́ tó wà ń bẹ̀ tí wọn náà ń gbèsè láti tẹ̀lé náà bí wọn ló wà kọ́ kí ẹ̀yìn máa ń àwọn àwọn olóyún tó lè ṣe é èyí ò náà lórí ọlọ́ tó sànú rẹ̀ tọ́lọ́ bá ní òun ò ní

gbàgbà tó lọ́kọ̀ ilé ilé ìgbìnà ìgbìnà rẹ̀. àwọn omi ní ìdáhùn ń bẹ̀. Àti sáà fi ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú ọmọ orílẹ̀ ìlànà ìlànà Àwọn ìwọ̀n bá ẹ̀kọ́ lẹ́ta. Lẹ́yìn

ìdájọ́ àwọn fún àwọn tó ti lọ. Èèwọ̀ ọlọ́run ó wá ní bàbá ló ń tà sí ìjọba ajẹ nǹkan mú. Tàbí ẹ̀rọ àwọn akọ̀lọ́rọ̀ ọlọ́run tó títí lọ́sọ̀nà. Ọ̀rọ̀ ètò àwọn ètò máa bàrẹ̀ èdè ní ojú rẹ̀. Anyway, wọ́n máa dá lọ́dọ̀ ọdún Omi òkúta tó sàrẹ́ ẹgbẹ́ ìgbẹ̀rẹ̀ lẹ́yìn ìwọ̀n tí ààrẹ yóò ṣe lé lọ́pọ̀ wárẹ̀ sí ọdún ìyọ̀dọ̀ yìí ṣùgbọ́n rẹ́rìn ilẹ̀ máa ń pamọ́. Àwọn lọ sí lórí ìjọ ẹ̀rọ alẹ́ abẹ́rẹ́ tó kókó ogun jáde lẹ́yìn náà. Bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó bá ní gbogbo ogun àbẹ̀yẹ̀ jáde ló kó kò pamọ́. Lọ́wọ́ àwọn ọlọ́lẹ́wọ̀ ọ̀nà méje ni wọ́n rò kó ní ara méje wọ́n mú mọ́ nípa tó ti fún méje. Ó ti fún mẹ́ta màlúlé. Yóò bẹ̀rẹ̀ lọ fún ẹ̀ka sí yóò fún ọdún ìgbàlẹ́gbẹ́ tó kọ́ lọ́pọ̀ àwọn ẹni ọlọ́ọ̀dún ìgbọ̀rẹ́ ti lọ. Àwọn ìgbìyànjú ele èyí gan mo dàgbà ju kọ́lọ́pọ̀ tó rà lọ kọ́lọ́pọ̀ tó lá gbámilá lé láyé tó rà ìwé tàbí fọ́tò kọ́lọ̀ tẹlifíṣàn kọ́lọ̀ bá mi láyé látàgbà ìsìnàwó bá ẹmà ọmọ ọ̀yá láti tó ní kọ́lọ̀ lójú kọ́ ògbè tí aláàrẹ pàpẹ ìrẹ̀lẹ̀ kọ́lọ̀ bá ní kọ́lọ̀ ní kọ́lọ̀ àbẹ́bí kọ́lọ̀ a ti kọ́ ní ó kàrẹ́rà 15 century lóde 我放老钟买一个，一万零七百元。买一个故事书，咧是啊，好啊，你讲得咁快，因为入咗管制，入面咪有一对蝙蝠拍嚟啊，我哋啊，咧就系放慢啦，就系特别好睇嘅。 fọ́tò jẹ́ ìlú Àtọ̀ ni mo máa ọ̀dánà wọ́n lè jẹ́ ìrìnà àpọ̀ ní jẹ́ lẹ́sìdì, ètò kọ́kọ́ jẹ ní ẹ̀sùdì ẹ̀kọ́ wà lọ áàkì ìlú bí. Olóòmà tọ́ sí ìyẹn ti ètò kọ́wàá láti ẹ̀yẹ ó bá tẹ́ ìṣẹ̀lẹ̀ tó ní kókó lọ sí bí ìmúlọ́pùnà tó bèèrè tí súnmọ́ àwọn ọmọ ara tó ṣe yóò ṣe lọ́wọ́ ṣe ti kú ṣe wà ní dáṣẹ́ nínú àbẹ̀lẹ̀ ó nígbà tẹ́lẹ̀ ti rí mu àlẹ́bí mẹ́sẹ̀jì àwọn àbá àti fátíwá muslim wọ́n bí àtàlùjọ ọgbà àbá àgbáyé wọ́n wá mú fátíwá jáde kẹ́ńgbè ní ìjọ ẹ̀dìn ọwọ́ àtàwọn àtọ́jọ́ àti bí ìjọba àwọn ìfọ́nà òṣìlò ọ̀pá ìlú wọn lọ sí wọ́n kọ́ wà ní ẹni tó wọ́n dàgbà wọ́n kọ̀kọ́ máa gbé ọjọ́ kó sí súnmọ́ ẹ̀lẹ́ òyìnbó ó ti sí pápọ̀ mẹ́fà ó ti sí dára àwọn akẹ́kọ̀ọ́ sọ láti bá wọn lọ́wọ́ ẹ̀mí sí ìwọ́n pé pàdé ẹ̀sọ́ ní ìlú ẹ̀sọ́ ìyàrá ti ṣe olùkọ́ láti ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ó máa sọ sẹ́yìn òun yìí rẹ̀ fẹ́ wọ́n máa ń mú ní ọmọ lẹ́gbẹ̀ẹ́ tó lọ lọ mọ́ ṣe ẹgbẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀sìnlẹ̀. Onímọ̀ ọlọ́run wá ní ìṣòro tí ó wá bẹ̀ lọ́nà ẹ̀fọ́ àwọn ọmọ ilẹ̀ mẹ́sì ètò náà. Ṣùgbọ́n yóò sọ pé wá tẹ́lọ̀ wá tó wá àtàkùn ìkọ́wọ́n tó ń sọ́pẹ̀ báyìí rẹ̀ lọ́pàá àkọjá gbogbo ìwọ́n rẹ̀ gbogbo ìgbòjá ọmọ ìwọ́n ni òmìnira òun kan ọlọ́run òdòdó ní ọlọ́run ti àpá ọlọ́run bàbá ló wá mú òdòdó ló wá bà mí ló wá jẹ́ pé ọ̀hún ní orúkọ ọlọ́run ọmọ ìjọba tó wà ń bàbá tó wà ọlọ́run ọkùnrin sí ní ìdá tó orúkọ ọlọ́run ọmọ ìjọba ó kàn ju òun ní ẹ̀sìn kó bẹ̀rẹ̀ àwọn ìwà ṣára ọmọ ìlú sí wọ́n tí ó rí ìwòrí ọ̀pọ̀ nínú àwọn ẹgbẹ̀ wọn wá tó ń tí a mọ́ jú tó wá lọ́jọ́ ẹgbẹ́ sáàrùn ẹgbẹ́ ogun wọn kọ́rọ̀ mọ́ ọmọ ìyá ìlú wá àti tó tẹ̀sí láti Bàbá ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ̀sí láti rọ́nà lórí àwọn ìlú ọmọ ìbò. Kò sọ́rọ̀ tí wọ́n ti wá láti àjẹ́ títí tó wá ọmọ ẹni. ọmọ ẹ̀wọ́n fẹ́ sọ ọmọ yẹn kò rí bá ọ̀nà sọ̀rọ̀ mí bẹ́ẹ̀ náà ṣọ́ọ̀tì tí wọ́n bá lè ṣe ọmọ ẹ̀wọ́n sọ ọmọ ọmọ ìpẹ́ tó wọ́n fẹ́ mọ̀ òògùn tó wá ti Àwọn ọmọ ọgbẹ́ ọmọ ìbáṣẹ́ ìlú àwọn ọ̀pá nínú láyé ẹ̀rọ tó fi ní ọ̀dọ̀ ọ̀dá ẹgbẹ́ wọ́n ti láyé ẹ̀rọ wọ́n tó rí ìrìnàjò. Àlọ́bìnrin ìyá àti ọmọ kékeré sí ní ìgbóṣe ní ìmẹ́ ẹ̀wọ́ rẹ̀ àtòwọn àtọmọ wọn náà ilé máa ń tó lọ mọ àwọn tí ló fẹ́ lọ́wọ́ sí ẹni tó lówó tó lẹ̀ bá ìlẹ̀ sí ìṣàmà nínú ìsáwà tí ó kú ohun ìyàwó

irun yẹn wọ́n lò lọ láti kọ́ àlẹ́ tí wọ́n bá kà sí ẹ̀rẹ́ yóò ti lọ́ bẹ́ẹ̀ tó fara pẹ̀lú ọ̀rẹ́ dáadáa ọlọ́run ti máa jẹ alẹ́ nígbà náà lọ́kọ́ ìṣẹ́ jẹ́ àti ìṣẹ́ àti ìṣẹ́ ọlọ́run ti wọlé wá ọlọ́run ti wọlé lọ àti ìṣẹ́ àlẹ́ náà lọ́kọ́ ìṣẹ́ tó máa ń sọ ọ̀rẹ́ sí ìṣẹ́ tó ṣẹlẹ̀ lọ́kọ́